onígbọ̀wọ́ ètò yìí nígbè e tán tàbí lábala lábala àyè tún wà fún yín láti máa fún wa lẹ́bùn lórí ètò yìí kó máa jẹ́rìí jẹ́ fáwọn ọmọ mùsùlùmí tó bá ń dáṣẹ́tò láti ṣóńgbòwọ́ àbí fún wa lẹ́bùn ẹ máa pè sórí 08038 alhikma albaliga tó ti yá ẹ farabalẹ̀ ká tó jọ gba hikma bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala sayyid al-mursalin wa ala alihi wa sa'abihi ajma'in ayyuha al-musa'idun al-kiram fi kulli makan dunakum minni atiyaba tayyati wa aska taslimat aqulu assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lé pé ẹ káàbọ̀ sẹ́rí ètò yín al-hikma al-baligha àánú ọlọ́run tí èfi ní ilẹ̀ ńgbà kan ọlọ́run jẹ́ ó máa bá gbogbo wa gbé adúpẹ́ fún dr wa abdulfatai ahmad the executive governor of kwara state èè àtọ̀rọ̀ àánú ọlọ́run àti kíkún rẹ̀ ọlọ́mọdé òfin ilẹ̀ ńgbà kan àṣeyọrí lálákàánṣepo ọlọ́run jọ̀rọ̀ yín ó ní àṣeyọrí inú àti gbogbo yá àti gbogbo àwọn kábínẹ̀tì yín ọba tí ìfiní ṣe kò ń gẹ́ téèyàn náà fi wá bọ́ sébùté alhamdu lillah ọlọ́run jẹ́ kí ẹnu yẹn ọgbà ọpẹ́ atọ́rọ bẹ́ẹ̀ ọlágbàdo ramadana yìí gbogbo gbígbà náà ti rí hun ọlọ́run ọlábí ramadana ti rí yìí kó fi dẹ̀kun sí gbogbo ẹ̀ kó wá fi ń sọ gangan ìdẹ̀kun náà bẹ́ẹ̀ ni alhaji abdulrasaq sọlágbẹ́rú abu sultan ọlọ́run àbẹ̀ọ́ mọ́jà padà sí ibú wọnú ọ̀rọ̀ wọn níṣẹ́jú nígbà kan àti gbogbo òdílé wọn láì dẹ́nìkan sí. Si bẹ́ẹ̀ ni alhaji wa yusuf kamaldeen kamuwaya àtìyàwó wọn alhaji wa mariam yadoni àfi wọn lé ọlọ́wọ́ lọ́wọ́ ọlọ́run lílọ bíbọ̀ wọn ọlọ́run mọ̀jọ́ láburúnú má sọ wọn sínú olówó àná má jẹ́ kí wọ́n máa wo tí wọ́n ṣe wàhálà fún lọ́wọ́ lọ́wọ́ ọ̀làlá haúlà wàlà quwwata illa billahi al-aliyyil azim alhaji fatahi balógun àdínì tìlú òmùpó èè eh, alhaji wa òsì ọlọ́run ọlọ́run ò ọba tó fi yín sẹ̀san rí fún bàbá rẹ̀ alhaji wa karimomu ìbálòpọ̀ tàná àwọn ọmọjọ́ tara tí iná jáde ọlọ́run yà wọ́n lọ́mọ rí yà wọ́n lẹ́lẹ́sìn ọlọ́run bó ti sẹ̀yìn náà ní ẹlẹ́sìn ọlọ́run yìí bẹ́ẹ̀ ni a dúpẹ́ fún ẹrú ọlọ́run láti ìlú àbújá ọlọ́run bá a dúpẹ́ fún wọn alhaji abdullahi hakeem ọláwùyí wọ́n ní kí ọlọ́run bá ń kẹ́ bàbá wọn bàbá wa yusuf popola ọláwùyí nílùú àràádùn ọlọ́run bá gbàdúrà wọn Tascom Plastic Industry ní Gamanbi tí wọ́n ń ṣe PVC oríṣiríṣi wọ́n ní màmá àwọn Àníkẹ́ Hafsat Salaudeen ọlọ́run bá wa kẹ́ ìyá náà aláàjì Tajudeen Ibrahim èyílẹ̀ ìlẹ́kùrú ládẹ́ta wọ́n ní bàbá àwọn aláàjì wa Ibrahim àti màmá àwọn Abiba ọ̀tọ̀ lórin ọlọ́run bá kẹ́ wọn bá yọ́nú sí wọn ìdẹ̀ra shop alájà wa ní mọ́tàlá ìjagun wọ́n ní kọ́lọ́run bá kẹ́ ọ̀ka àwọn aláàjì wa Isa Baba àwọn alájà wa Badrudeen màmá àwọn alájà wa àṣìáwò ìlétu ọlọ́run bá yọ́nú sí wọn àmọ́ tí iná ọlọ́run sí wọn ní ọmọ rẹ̀ àlọ́yà Mahmood ìlọ́yà Gani Bello wọ́n ní bàbá àwọn Mahmood Bello ọlọ́run bá kẹ́ àwọn alájà wa Isa Isola, abaya wọ́n ní ọlọ́run kó bá kẹ́ bàbá àwọn Kavix outfit ní nọ́mbà two Amadu Bello way ní challenge Anna fún wa lẹ́bùn ọlọ́mọ pa igba yín run jẹ́ kí ọjà ẹ débẹ̀ oríṣiríṣi aṣọ ọdún àti bàtà ó ń bẹ ní nàbà two amadu belewe alami fabric store ní yorùbá road alájà wa bàbá ọlọ́run àwọn náà fún wa ní ẹ̀bùn wọn ni kí ládàá rẹ̀ èkó máa bá gbogbo òkú mùsùlùmí bẹ́ẹ̀ ni saad variety store ní ẹgbẹ́ access bank alájà wa latifa saad àwọn náà fún wa ní ẹ̀bùn gbogbo ntọ́ bá wọn bẹ̀ lọ́dún nídìí ntọ́ wọn lọ sókótó. So ó ti wà lábẹ́ ṣòkòtò rẹ̀ ń bí kò sírú quality tó ń wá wàá rí lórí igbá rẹ̀ ó ní ládàá tó wọn bá rí àwọn ìdílé ọkọ òun nílé òjò gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ ọlọ́run bá yọ́nú sí wọn bẹ́ẹ̀ ni nílé bàbá tó náà lé àtàtà àti nílé àfáǹkọ̀rọ̀ ọlọ́run fìríjì gbogbo wọn ọ̀làlà áúlà wala quwwata illa billahi làlíyọ̀ làdìm lẹ́yìn ilé ẹ máa jẹ vegetables adúpẹ́ fún wọn Nigeria Union of Road Transport Workers Kwara State Chapters adúpẹ́ fún yín o ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o ọlọ́run ò ní jẹ́ kí ẹ rí àrìn rà ọbẹ̀ láti rí chairman yín alájíwá isa ọrẹ ó secretary ó treasurer ó fi dérí pr ó fi dérí gbogbo ọmọ ẹgbẹ́ àtọ̀rọ̀ fún yín àbúrò ò ní ṣe yín àtàwa tẹ́ ń gbé àbúrò ò ní ṣe àwa náà àdúpẹ́ fọlọ́ àdísẹ́sì fashion designer ní emir road director ọ náà fún wa ní ẹ̀bùn aṣọ mashallah international group of school ní pipeline àwọn náà dúró tiwa wọn fún wa ní ẹ̀bùn ẹ káwọn ọmọ yín lọ bẹ̀ méjèèjì wọn kò fún wọn àtayé àtọ̀run a máa yín òní kọ́ ọ̀tá kí wọ́n dọ̀ta yín gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe papọ̀ níléèwé ọ̀hún alájà secret onílé márùn-ún àánà fún wa ní ẹ̀bùn e, àtọ̀rọ̀ látẹ̀rí ìdàmọ́lá ó fi dé rí i nítòsí ń bí gbogbo Yusuf gbogbo wọn ọlọ́run jẹ́ wọn ó yàn kí wọn ó yanjú ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni adúpẹ́ fún alhaji abdulrasaq baba kínní eh, brass wọn ni gbogbo òkú tó ti lọ ní baba kínní ọlọ́run bá yọ́nú sí wọn màmá wọn ọlọ́run má fi wọ́n láre sì má jò níwájú ọgbẹ̀yìn ọlá ànábì má jẹ lẹ́yìn náà sì gbà wájú ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run bí a ti ní ká tọrọ nu ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n fún wa lẹ́bùn àtàwọn tí wọ́n tún súnmọ́ àmọ́ pòfẹ́sọ̀ sheu jimoh oon àtìyàwó àtọmọ àná fún wa lẹ́bùn wọn ni kí ọlọ́run kó máa foríjì pòfẹ́sọ̀ sheu jimoh bẹ́ẹ̀ ni àjọ kẹ́sítọ̀ alájà wa zainab ní yànnà àgọ́ àwọn náà fún wa ní ẹ̀bùn wọn ni kí ọlọ́run kó gbàdúrà àwọn kó foríjì gbogbo àwọn òkú tó ti lọ àtàbáníkà máa ka ìwọ̀n tá a náà ọjọ́ ti lọ ẹ jẹ́ ká lọ sínú kíké látinú alukur'an al ọ̀rọ̀ tí è súyàn tí è tí tí è sá nítorí pé dáhàmàtì làdéyìnà fàfà kàtìkùlà mùjízàtì mínà nàbì yìí nà ìzìjà àt wàlàm tẹ́dùmí tá nàbì bá ti ń sọ̀rọ̀ tí kùránì ń sọ̀rọ̀ gbogbo ń déyàn bá wò máa wí àfi kéèyàn gbẹnu lọ́wọ́ nítorí ọba tọrọ ètí lẹ́nu rẹ̀ tí è sá òní ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ bá ń gbé alukùránì sí fún àwọn aráàlú. الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم عم يتساءل كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال أوتادا وخلقناكم أزواجا نومكم سباتا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا الليل لباسا الحمد لله adúpẹ́ fọlọ́ kókó méjì kan bẹ tá a wọ̀ láti ọ̀la lọ àkọ́kọ́ ni pé a sọ̀rọ̀ lórí intikaf ẹlẹ́ẹ̀kejì là á sọ ní darusakat fi ali muskilatil fakr àrólù tí sa máa ń play nípa kálé òsì jìnnà ní society wa a máa ń sọ nítorí pé rúknù tani mina arkani lè islam nínú àwọn erigun islam ní saka wà ṣùgbọ́n kọ́dẹ̀ atọ́là táàbá ní gba tanra wa saka ti gbọ́lúdé láwùjọ mùsùlùmí kò sí ní tó nítorí pé ẹni tá a ní kó yọ sàká do ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò gbàgbọ́ yé rẹ̀ wọ́n rí bíi burden wọ́n rí bíi pé kíní yóò necessary bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí ò lẹ́sàn tí ò san wa a kún san fún túláàsì nítorí ipa àròpọ̀ níyà tí èjẹ́ wa níyà ayé ètò ọlọ́run á béèrè tó jẹ́ pé ẹ̀san rẹ̀ pọ̀ nítorí pé àgbàgbọ́ yìí rẹ̀ òun la rí bí ìnira bẹ́ẹ̀ ni intikaf kí wọ́n ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ mo kàn fẹ́ fi léèsì tẹ̀múyìd tẹ̀múyìd ni pé ká kàn sí pre forward a preface kéèyàn kàn sí general introduction ètí ń jẹ́ islam àti bóun islam gan ti la gbogbo àwọn ọ̀nà yìí kalẹ̀ ìbámu wa dààmú kí láti rí ìsàjọ lẹ́ẹ̀kan náà àmọ́ yorùbá ó ní ọ̀rọ̀ òwe lẹ́sìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ́sìn òwe ó ní bọ́rọ̀ bá sọnù òwe là á fi àwọn kan wá ní bí òwe gángan bá wá sọnù ńkọ́ wọ́n ní orin ni à wa fi nítorí pé orin ní de òwe mọ́lẹ̀ ni ó jẹ kí n máa lọ́dọ̀ amiru suara ọba akọrin fún generation yìí tẹ̀gbẹ́ gbogbo àwọn generation yìí tẹ́ bá ń kọrin ní asiru làdísí ọba akọrin jọ́nà tí a ní lọ́dọ̀ àwọn alárúbáwá ó ní. Ṣẹ́wókí ee Ṣẹ́wókí wa ń sọ fún wa pé ó ní farasamta bá a dáka farasamta bá a lílì ìbáàdì hukumatan ó ní lẹ́nu Muhammad wíwá tí àná Muhammad wáyé ó gbé ànábì síwájú ó ní o wá dúró rẹ̀ fún gbogbo wa báyìí kí ló dúró ó lọ ya structure tí ń jẹ́ ìjọba ìjọba ayé bó ti yẹ kí structure rẹ̀ tẹ́ fi gbádùn rẹ̀ ó ní ti fi pẹ́ẹ̀nì o ti fi dúró re fún wa ó ní làásù kọ̀tàn fìyà làásù kọ̀tàn fìyà wàlà òmàrà ṣùgbọ́n gbà tí wà nàbì dúró rẹ tẹ́sífìyà bẹ́mẹ̀ ó jẹ́ kí kálukú ó mọ̀ pé ó jẹ́ kí kálukú ó mọ̀ pé kò sí ọ̀gá abẹ́nìkan máa jẹ́rú ẹnìkan máa jẹ́rú ẹ̀yìn ó nígbà tí rànábì dúró jọba ayé òfin lẹ́yìn ò sì ó fi gbogbo wa ṣe déédéé níwájú ọlọ́run ni ọ̀wà ni Allahu nínú tó fi kọ́ wa ni pé Allahu fókàlà hálkì fi àwàdà o àkọ́kọ́ tó kọjá ká mọ̀ ni pé ṣe rí tí mo yà fún yín gbogbo ẹ̀dá you are in the same platform the same level lẹ́wà ọwọ́ agbọ́dọ̀ lékè gbogbo wa. ẹ̀kọ́ tó kọ́kọ́ wà nù pé Allahu fawqal alki fi àwàdẹ̀wò ọlọrun lójú ẹ̀dá lọ ó ti jẹ́ ká mọ pé gbogbo ntẹ̀yìn bá wò ó jẹ́ láyé báwọn èèyàn ẹgbẹ́ rí ọba rí ọmú ìwọ náà máa ronú pé ọlọ́run ó mọ̀ mi bọ́n bá sì ní ọlọ́run ó mú yàn àìwẹ̀yìn nítorí pé gba yọ gbẹ̀yìn yọ gbàgbede méjì yọ sí ni lọ́lọ́run ó ní ìlànà bí ẹ̀kọ́ tó kọ́kọ́ wa nu. No wànásù tààtà lìwá ìhà àkùfáàwù ó nígbà tí wàá gbọ́lọ̀ sókè ó wá dàbí àbúrẹ́là tó kọ́fà gbogbo wa gbogbo wa wá ń bẹ lábẹ́ ọlọ́run lérí kíní òfin wá dá lára ọjà kálukú òjò kó dẹ́jẹ́ ó ní ẹlẹ́ẹ̀kejì tó tún là nílà ẹlẹ́ẹ̀kejì pé wà dínú yóò àṣẹ́bẹ̀yàn bá sọ ẹ̀sìn di nira máwọn èèyàn lọ́wọ́ tó ṣẹ̀sìn dọ̀tẹ̀ tó ṣẹ̀sìn di pé àwọn èèyàn máa kẹ́fì ọmọ ìyá méjì ò ní gba tara wọn tẹ́ ẹ bá ti sọ ẹ̀sìn débi pé ọmọ ìyá ọmọ wu ọmọ rẹ̀ yóò sì máa sunkún pé ibo lọmọ òun ti lọ ṣàgbákò eléyìí ẹ ti bẹ̀sìn yìí jẹ́ nítorí pé àdínù yusuru ìdẹ̀kùn lẹ̀sìn kí òbí ọwọ́ ọmọ rẹ̀ títí pé à ń bẹ̀rù pé bí wọ́n bá kàwé wọ́n bá yé jẹ́ ó dà ń gbà wọn tó kéwu tí a tó di irinṣẹ́ ìbànújẹ́ yìí ń kọ́ kó òbí pé kan mo gbọ́rọ̀ rẹ̀ lánàá inú mi sì bàjẹ́ ó ní àáfàá nígbà táwọn ọmọ yìí mo ní wọ́n mọ wá sí lẹ́sìn ní lọ́dọ̀ yín èmi ò mọ̀ pé wọn ò ti wá mọ̀ tọ̀ níbi wọ́n ń lọ ó ní ṣé bí yọnu sí wọn kí wọ́n sìn lẹ́sìn tọ́lọ́wọ́n ó láwọn ọmọ mi lójú àwọn ẹbí mi lójú àwọn ará mi ni wọ́n sọ pé màá bá kólẹ̀ kí èmi àwọn wọ̀ ná igbó nìyẹn bẹ̀rẹ̀ ó lágége mọ́ dàgbà sí wàláì bí yàrá ti rojọ́ nu onílọ́dọ̀ ajé adama wọn ò sọ bẹ́ẹ̀ fún wa rí igbó lélẹ́yìn bẹ̀rẹ̀ mo lèmi náà ń sọ fún yín lónìí pé bí bàbá wa ṣe àdàmú ti sọ̀hún bẹ́ẹ̀ ni mo gbogbo ẹnu sọ pé kò sẹ́ni ó lè mú àyà kan wá náà kúránì sọ̀rí ah, ah, tí ó jẹ́ háyà tún sọ̀rí yà wà á dín sùn sọ ìhù tí ó wàá sọ fún ọ pé ọ gbọ́dọ̀ kúnlẹ̀ kí òbí rẹ̀ kò sí kò sí àyà kan ni mò ń sọ bẹ́ẹ̀ ni kò sí àdíìsì kan tó lálàáfíà kan tí ó wàá ní bọ́ bá kúnlẹ̀ kíyà rẹ̀ abọ́ ọ̀tẹ̀ kí bàbá rẹ̀ ó ti wàá nù kàbáyìrì àbọ̀ wàá nù àràámù tó torí ẹ̀ wọ́ná kò sí o bẹ́ẹ̀ dẹ̀ ni kọ́ bàyá rẹ̀ àti bàbá rẹ̀ nú jẹ́ inú kàbáyìrì ló wà nítorí pé àdínà yusiru amiru suara ni ẹ̀sìn yìí rọrùn ni wọ́n ní ilé àfọ̀túnbẹ̀ àtùn kábẹ́ yẹ̀yẹ̀ lọ́gà èsè agbára wọn èyí pòsì ara ẹ̀ léèyàn lérí ẹ̀wọ̀n adamọ́sá mọ́jídù dirar mọ́sáàsì kò ti wà nítorí pé ẹ̀rẹ́ bá wọn ṣe ẹ lọ impose another mọ́sáàsì tẹ̀gbẹ́ mọ́sáàsì nítorí pé ẹ fi pé kéèyàn tó máa ṣàlàyé fún ẹni tí ń kírun tẹ̀jọ́ ń gbàwẹ̀ ẹ wá sẹ̀sìn wa dẹ̀ sí kínní wọ́n máa ní aláòfì ọmọnà láì ṣe pé èèyàn tó jẹ́ bá kàtà bí alul kibla ló tó wá sọ pé aláòfì ìmọ̀nà jama bẹ́ẹ̀ kò ti rí o wàl ilá fọ́túbẹ̀ àtùn bẹ́ẹ̀ bá jọ ga àìmpose ara yẹn àìmpose ideology wàl amúrùsúrọ̀ ọlẹ́lẹ́yìn mùsùlùmí afaawa Shawki ó wala amuru suro sùúrọ̀ alukurani ètìbáàzù mi ní alukurani nù ipe ọ̀rọ̀ yín ìmọ̀ràn ni ọ̀rọ̀ tí yín sọ̀rọ̀ àwọn gáràjì tí ò ní sọ̀gá tí ò ní sọ méke tí kálukú ọ̀tá àwọn ẹ̀kọ́ wà lérí láìtì wọn ni ẹni bá wà lójọ́ kò wá ní make sense wàláhù yẹsàd gbogbo nǹkan táwọn ṣàbáàbù tí wọ́n ń jà sí nísìn níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò sẹ́ni tí làákàyèrè ó farabalẹ̀ tí wọ́n wàá rojọ́ fún tí ò make sense ẹ rí pé kò make sense nígbà tí a ní nǹkan márùn tó dà wá pọ̀ tí nǹkan márùn yìí sì jẹ́ usul tí ò dẹ̀ sẹ́ni tó takò tá a wá torí eléyìí ríra wa ní ọmọ ìyá tó wá jẹ́ pé fáríwù ẹ̀túntún tó jẹ́ kọ̀dọ́yà muhalafa òun ni ọ̀wá tú wa ká àfáà nílà káyìdá níbi eléyìí ọ̀rọ̀ mùsùlùmí àjọrò ní tí ń jẹ́jẹ̀rò wal ukuku qada'u ẹni ó bá dẹ̀ ṣàìdá kẹgbẹ̀sán lára rẹ̀ èyí tí wọ́n ń pè mùsùlùmí nù irrespective ibi tó ń tọ̀ ọ́n bá ti wá ti affiliation religious affiliation uh, cultural background àfẹ́ mọ̀ yàtọ̀ ìta àmọ́ ni pé ó jẹ̀bi ẹ̀sìn dá lẹ́jọ́ ẹjọ́ tó bá mọ́ ọmọ ọba kójó náà ni ọmọ mẹ́rú àfáàní tí ń jẹ́ Islam ni àfàwa ni jahat ìrẹ́ mahama ṣẹ̀ríà rẹ tó gbédé olóde fàwa hadat zakata sẹ̀bìlẹ̀wù olóde musaka gbígbà ó wá mú lójú ọ̀nà source of income fún islam ó wá beautify rẹ̀ ó expand rẹ̀ ó manage ẹ̀ e well kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà atal takol kuramau wal bukhalau ó là nábì gbà saka ó manage ó gba in a good way ó wá distribute in an efficient manner ó pín sọ́dọ̀ àwọn tó tọ́ sí ata iltakol kuramau walbukhalau gáàpù tí wọ́n bẹ láàrin ẹni tó naturally tó jẹ́ kó lè tọrẹ àtẹ̀tẹ̀ pé naturally àwọn ni ó là nẹ́bi systematically ànẹ́bi dẹ̀ reconcile yẹ àwa dá àwọn màmá kọ̀ wá sáwọn ní islam mọ́. àwọn tí wọ́n yọ ju nọ́mà àṣàkálọ̀ wà tẹ́lẹ̀ àwọn ti fún wa ní ss anábì tún wá gba tàwọn ahun náà pé bọ́ títí náà máa yọ one over twenty oye máa yọ sàká sàká tí wọ́n gbà lọ́wọ́ ahun dàápọ̀ mọ́tọ́ mẹ̀kúnnù padà gbádùn ayé ọ̀padà náà láhun mọ́ tó bá rí Muhammadu tó bá di wa sọ ni pé kí ló àǹfààní wo ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èè á nílé máa sọ pé báyìí ni yọ́yọ́ rẹ̀ àbí kinní kan ẹ̀yìn nǹkan ló kàn wá àlè ikmọ̀ tó ọ̀lùbá àlìgà èè ikmọ̀ tó wà nù sàkà yíyọ òun láyà bẹ̀ ẹ lọ́kẹ́ bá ń gbé nọ́mbà wá fún àwọn ará ilé àmọ́ fàsìkò yìí sọ fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣàánú ọmọ wa èè Ibrahim Sanike ní First Bank ẹ dákun ẹ bá abẹ́rẹ́ àkáǹtì ọmọ yìí ọlọ́run ara ń tà lè ṣe ná àwẹ̀ náà nù tọ́lọ́run fi gbà wá lẹ́rú ẹ má jà filẹ̀ níṣòro ẹbí rẹ̀ nítorí pé wọn bá kà wọn ní gbé e wáta gbogbo ẹni ọba ayọ̀ ìbànújẹ́ kò lọ́kàn ọlọ́run ka ìbànújẹ́ kò nu ayé tiẹ̀ náà níjọ́ gbé àkíyàmọ̀ èyí nọ́mbà tẹ́ pé wá sí ni seven seven zero eight seven seven seven three six ẹ dákẹ́ máa gbé nọ́mbà wá sí ọ̀dọ̀ àwọn ta ló bá wa sọ̀rọ̀. ló pé. Bashirat láti ọ̀fà garage. Atiyat. Bashirọ̀ Bashirọ̀. Bashirọ̀ láti ọ̀fà garage. Ọ̀dà àjà Bashirọ̀ ká tètè bọ́ sẹ́nu sẹ́. Gẹ́gẹ́ bí obìnrin ṣe Kí ni ìdájọ́ rẹ̀ ní yídì? Sóbìnrin lè lọ yídì àbí ò lè lọ? Obìnrin lè lọ yídì. Súnà náà màmá ni àbí. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀dà. ọ̀dà ẹnu nǹkan tí mo fẹ́ bí náà ẹ ti gbà súnà anábì ni obìnrin lè lọ yìí dì tó bá di ní ọ̀la alami fabric store ó ní ká fún yín ní iléeṣẹ́ ọ̀pá márùn-ún wọ́n wà ní Yorùbá road oye bẹ́ẹ̀ ni alájíwá Ibrahim Amali wọ́n ní ló kọ́ màmá àwọn Àbíbá àti bàbá àwọn Ibrahim wọ́n ní ká fún yín ní báàgì ìsẹ̀mú kan sí i èyí eh, kó máa jẹ́ ti ara ilé bẹ́yìn bá wọlé èsì káwọn náà máa ṣàǹfààní ìṣẹ́bù salamu aleykum. ta ni bá wa sọ̀rọ̀ ẹ dákẹ́ sọ̀rọ̀ jákè ta ló bá wa sọ̀rọ̀. Ibrahim láti Emias Road. Ibrahim láti. Emias Road. Emias Road mọ́lá Ibrahim ìbéèrè yìí lọ báyìí anabi Ibrahim aleyhi salatu wa salam. ó ní ọmọ méjì tí gbogbo ayé mọ̀ ó sì níyàwó méjì tí gbogbo ayé mọ̀ ẹ dákọ wọn kí n gbọ́. obi ismail. obi ismail. ẹ̀sùn. oyekunbi isahak. obi isahak ó wá níyàwó méjì. na ọbẹ sara. ọbẹ sara. àti hajaro. àti hajaro ẹ bá ń gbọ́dọ̀ tóbi fúnra yín. Allahu Akbar. ẹ̀ẹ́ mistufik wọ́n wà ní mandate wọ́n tún wà ní yorùbá road wọ́n ní kí n fún yín ní wíìtì méjì. wọ́n ní kí n fún yín ní sẹ̀mó méjì wọ́n wá ní kí fún yín ní spaghetti náà kún àti indomie wọ́n ní kí n kó fún yín báwọn tọ́ ah, barista abdulgani Bello ọwọ́ anílòkọ bàbá àwọn mahmood Bello kí n fún yín lódìdí alukur'ani kan sí i ọlọ́wọ́ jẹ́ kí ẹ sí kò ń gẹ́rì ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ lómi ò wọlé salamu aleykum salamu aleykum salamu aleykum. ta ló bá mi sọ̀rọ̀. Latifatu ni láti òpó màálù. Latifatu láti òpó màálù. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ajá Latifa. Yam. Anabi wa Muhammad alayhi salatu wa sallallahu alayhi wa sallam. Anabi Isa bíi ama gbogbo anáà la máa. anabi ni ọkùnrin oye bẹ́ẹ̀ ni anabi ní obìnrin wá dákọ méjì nínú ọmọ ọkùnrin anabi kó o sì dákọ méjì nínú ọmọ obìnrin anabi kó jẹ́ mẹ́rin. Khadija. ẹ. Khadija. nínú ọmọ anabi. Ah, Fatima. Fatima na. Fatima. Fatima. ẹ. ẹgbà má ẹgbà máìkì. cousin. cousin ó ní méjì ọkùnrin kobìnrin kó kó ọkùnrin kobìnrin kan náà. cousin. o ti dákọ cousin mo ti gbọ́. mi ò lásìkò mi ò lásìkò. ó méjì péré. ọlọ́mọ tóbi lọ́ba o ọmọ ànábì èmi kò tóbi lérò tó ni àwọn tẹ́jọ́ wà lé ní oníwọ̀ràn lọ́wọ́ call your friend. rọkọ́yà rọkọ́yà ọlọ́pọ̀ o ti rí kan sí ó kù kan. ó kọkùnrin kan. káàsà ọ̀dà Latifa mo yọ ọ̀rẹ́ Ibrahim mo sì yọ ní Abdullahi Abdullahi eh, kọ ọ̀dà alájà wa Latifa zad variety stores wọ́n ní kí n fún ọ ní ìbòrí ìbòrí kan ọyẹ bẹ́ẹ̀ ni ah, alájì wa. Bras, abdulrasaq baba kínní wọ́n ní kí n fún ìdílé yín ní báàgì ìsẹ̀múlálá kan ó ṣeun ó kú gbìyànjú. wa Salaam salam tètè kú mẹ́. salamu aleykum. salamu aleykum. ẹ sọ̀rọ̀ jákè látàmáyọ̀. mami kí ni. jamiu. mami jamiu láti amayọ ọ̀rọ̀ la ń bá rìn lónìí oye anabi wa yakub aleyhi salatu wa ọmọ tó pọ̀ oye ẹkọ dakọ méjì nínú ọmọ rẹ anabi yusuf lẹ́yìn anabi yusuf ńkọ́.

ìmọ̀pá bákìrì ti dáyé láyé ànábì yakubu tó ti wá bí àmáyé ànábì ló tó wá dàgbà ẹ ìyá. ànábì ibrahim. ọ yakubu náà ló bí ibrahim ẹ ẹ ṣeun jàre ibi ẹ fàádé ẹ tẹ tíráì ó bí ànábì yusuf ẹgbẹyọ kan nínú fifty náà nù bí a bá ti gba fifty nù hundred tíjà owó yàn sí i yóò fún yàn náà ní pass grade tascom plastic industry ní ká fún yín ní rice ṣẹgbọ́mà tó bá di àárọ̀ ọ̀sán yìí ẹ wá gbà á àmọ́ ńgbà tó bí Yusuf òun náà ló tún bí Bunyamin oye àti àwọn asbat oye ẹ ṣeun ẹ gbìyànjú ọkọ àyà pé ẹ ẹ tún jẹ́ ká dẹtí gbọ́rọ̀ lọ́n dáadáa salamu aleykum. maaleykum salaam wa rahmatulah. ta ni bá wa sọ̀rọ̀ abdulsalam láti láti beijing. mara abdulsalam láti beijing ọjà àwọn sábẹ́ méjì kan bẹ nínú sábẹ́ ànábì wọ́n jà nífà tẹ̀léra wọn ni àwọn méjèèjì sì fún ànábì lọ́mọ wọn oyè tó jẹ́ ìyàwó ànábì dáàpọ̀ àwọn ọmọ wọn méjèèjì tí ànábì fẹ́ wọn. àwọn sábẹ́ méjì tí wọ́n fẹ́ ànábì tẹ̀léra wọn. wọ́n jà nífà tẹ̀léra wọn ni nínú islam ànábì wa fún wọn ní. Ni ọmọ rẹ̀ lóbìnrin dákọ̀ ọmọ méjèèjì tá ànábì fún wọn àtọ́ fún ànábì ọmọ méjèèjì tí ànábì fẹ́ nu ọmọ wọn. rárá aláwọn ọmọ wọn lóbìnrin tá ànábì fẹ́ tó ń jẹ́ ìyàwó ànábì mò ń bí ọ. ọjọ́ ti lọ ìyìn lásìkò mọ́ ẹ má bínú pẹ̀lú ògọ́lọ́ tó bá di lọ́la orí yín láti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n jẹ wọlé ìmàfẹ́lẹ́ ìdágbére gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wálé pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ẹni tí ó bá fìgbé ọ̀run sinmi ìfàyàbalẹ̀ àtayélà àti ìrajà ọ̀run tí ò ní ṣe é ná mọ́ gbogbo ẹ̀dá ayé pátá ẹ súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ ọlọ́run tí mú ní gbáyé ìtumọ̀ tòun ti àwọn àsọtẹ́lẹ̀ oníṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí mú ní rọrùn jẹlérè alhikma albaaliga. lórí ìkànnì yìí lẹ́ẹ̀ ti máa gbọ́ wa wò wá káàkiri àgbáyé pẹ̀lú olólùfẹ́ yín ọmọ yín ọ̀rẹ́ yín àlùfáà tó gbóye gbọ́mẹ̀sìn مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير خلق